mo ṣe lọ́lá nítorí rẹ̀ mo ṣe ń ṣoge nítorí rẹ̀ mo ṣe ra mọ́tò mo wọlé mo bolúwa mi sọ̀rọ̀ nítorí rẹ̀ mo ṣe wà láyé nítorí rẹ̀ mo jí lówùrọ̀. I am in all the yeah. wà ń bàdàn ńkọ́ kí ló tó lè dé síbẹ̀. kó má sọ fún mi. oh brother mi no. o lè wọlé ìkó má pè mí. what is no what is no. bàbá àkọlẹ̀ ṣe rí this is not a simple scenario eh? mo ṣe wọ́n lu ìsìn sẹ́ẹ̀. in fact pé ọ̀fẹ́ tó gbé mi dáadé sí pé ok ẹ máa gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì kan ní Magodo mẹ́rin for real. hòtẹ́ẹ̀lì àbí kí ló sọ yìí. yẹ́ẹ̀ ó máa ń ṣẹ̀mí nà án báwo ló ṣe máa dé sílùú yìí tó máa lọ sùn hòtẹ́ẹ̀lì ọmọ kọ́mọ fit kí ló ń ṣe wo ẹ wá bá mi já èrò ẹ̀ sínú mọ́tò mi ah! yàrá pọ̀ nílé rẹpẹtẹ tó máa sùn come on let's go. táyé ọ̀gá ọ̀hún àjọ bí mo á fáyé kò dé kò ṣe ní mo ń rú pa wẹ́dà ìtì bá tèmi jẹ́. wẹ́yìn àbí. mọ́nà mú bẹ́ẹ̀ bá yìí. oh my god. We don't have to go to 360 degrees. Now it's time we go the 180. You don't have to climb the highest mountains. For all you're looking for is within you. Open the eyes of your mind, your ears and mouth as I sing my song. Open the eyes of your mind, your ears and mouth as you hear my words. Oh, ba da da ba ba da day, ba da da ba ba da day. I'll be waiting. I'll be home. Oh, ba da da ba ba da day, ba da da ba ba da day. You're welcome. should your be by? Living room tí wọ́n ti ń receive àwọn àlejò lélẹ̀. Yeah. ìwọ kì í ṣàlejò ìwọ ti dára lé so let's go to the other sitting. yíyá ẹ ah ilẹ̀ bàbá mi mo wà nǹkan tó bá wù <laughs> and when you're large you're in charge. <laughs> let's go. Uh. <laughs> house. Holy cow. Very long. Oh, yeah. um, yeah, yeah. Thanks. <laughs> yeah, that's the last time. Eh? Hey, baby. How you love your come? That's my chocolate. I'm not going to say good afternoon to daddy first, I'll give you a chocolate. Say good afternoon to daddy. Oh, how are you? Oh, ice cream. That's fine. So I'm going to give you a chocolate. Okay? High five. Give me a five yẹ bèbí <laughs> ọmọ ẹkùn ló wò yẹn. <laughs> ó ń bùt lọ́wọ́ ni báyìí rírì hmm. tí yóò bá bẹ̀rẹ̀ tán inú ilé yóò tún òun nìkan. Sudi honey alálejò. báwo ni ah! táyé táyé adékànbí oh, it's a lie baby ibo lẹ ti pàdé. bíbí ibo lẹ́yìn méjèèjì ti rìnà in fact mi ò ní parọ́ fún ẹ bí mo ṣe I was shocked. I'm so happy I'm so happy to see you. báwo ni. wo ẹ fẹjọ lẹ kẹ continue that marriage all right kọkọlọ bá a ṣe nǹkan to máa jẹ Take jẹ kó jẹ to tó All right, I'll do that. You gotta help mommy in the kitchen now. um, more boy, for me five minutes. All right, darling. Oh, yeah, Oh, darling. Oh, I can't wait. My mom, she's going to We'll never ever wait for you. The water's gone past times of So drop your guns and your swords and let us live all as one. We all need love and understanding. So There's a big problem. Problem about And there's fire on the mountain. Fire about. Surely you can't even walk away. Wait, Faramade Williams, now wait. You tell me now. I won't even come here. Kí ló, kí ló mean, kí ló ṣẹlẹ̀. But you know, ẹni tó gbé sílé tó níyàwó rẹ̀ òun ló máa pè ní ikú ikú tó ń pààyàn. ikú yes o ṣe máa pè ìyàwó mi ní ikú I don't understand you <laughs> kò lè yé ẹ sórí àríkúyẹrẹ mo máa ń gbọ́ mi ò ẹ́ bá gbọ́ àríkú gbọ́ ìdúró rẹ̀ káwọn tí wàá ní pé tó wàá ní ikú yẹn lápò ẹ̀ wá àwọn ọ̀sẹ̀ probably you have it under control in this case ikú yẹn ó gbé sínú ilé ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ó dẹ̀ bẹ̀rù. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ that's enough i can't take that any longer you're talking to my wife okay oh. yes nǹkan tó bá ṣẹlẹ̀ ní kó jẹ́ kí n mọ̀ i mean this is a woman tèmi àti ẹ̀ ti jọ ń gbé for the past ten years ó ti gbúná fún mi ó dẹ̀ ń fàṣẹ àsìkú kí ló mean. Oh, ten years. yeah. Oh, that's nice. wọ́n ṣe ń gbé kálẹ̀ jọ gbé for two hundred years kò lè yẹ náà ṣe ó kàn dùn ún pé ibi tá a wáyé òṣèlú tí mo ti lè sọ as in kó tó bí tí mo ti lè sọ kó tó àánú mi. alẹ́ mi ti àdùsọ ìjọ wọn kò fẹ́ gùn yẹn o fẹ́ gùn yẹn o lè fẹ́ káwọn ẹ̀rọ ṣe ẹ̀ tó pèsè yẹn tó pè níyàwó yẹn Faramari Williams lè kú o what kí n lé ìyàwó mi hmm, that's not possible ó ń sọ nǹkan tí ò yẹ kó sọ jáde lẹ́nu. I mean, you are a friend, fine. Tó bá mọ nǹkan tí mi ò mọ̀, I mean, if you know what I don't know, then you make me understand why I should not marry Farawade Williams. Let me know. Kí ni address there? Address go, bitter one. I mean, um, eh, um, this is Olasupo Christian GRA. Kí ni o fẹ́ fi yẹn ṣe ní nǹkan tá à ń sọ yìí? Number what? Number seventeen. Bóyá o tún fẹ́ mú nǹkan kan jáde ń tó tún béèrè address. I mean, if you're a friend and you tell me what I don't know. Ṣé máa sọ fún mi pé kì í kí mú ìyàwó mi kì í lè for ten years. You can't say that. Ẹ lọ́wọ́ rà ẹ kú ṣàtàrọ̀. Ẹsẹ̀ wa gbé mi ní nọmba seventeen ọ̀la ṣùpọ̀ kò Yes, I'm not ready, rẹ́ni mo ti rẹ́ni. Rivers down. Táyé Sáyé. hello hello son Eh, mo fẹ́ kó sáré wá yọjú sí mi nǹkan kan tó yẹ ká jọ ṣe ah no no no jíde ó ní láti wá yeah but signature is very important lórí document yẹn ok ẹ máa máa resign gbàràn ó ṣe. ẹ̀yin ọkùnrin kùnrin ẹjọ́ wo lẹ wá ń rò látàárọ̀ ah, ah, tẹ́ fi gbàgbé pé ó yẹ kẹ́ wá jẹun. Eh, well àdẹ̀gbàgbé pé ó yẹ ká wá jẹun àmì ṣùgbọ́n pé tí wọn bá ti rí ọlọ́rọ̀ yẹn sọ̀rọ̀sọ̀rọ̀ lèèyàn máa ń dì àkọsílẹ̀ àǹsọ́nà mi anyway ṣé kí n lọ set dining kẹwàá Um. uncle Táyé ń kọ́. receive call kan sínú láti lọ attend very important. oh so ìyẹn wá túmọ̀ sí pé wọn ò ní jẹun náà. àwa jẹ́ ẹ̀ àmì ó máa padà wá for the waste ó bẹ́tà kan yà padà wá o because mo ti ṣe wàhálà púpọ̀ lórí oúnjẹ i mean mímí ilé afford oúnjẹ mi waste he has to come back ah uh ah -uh ẹ̀wẹ̀ ẹ wà ẹ wà ẹ̀yin kọ́ṣẹ́ ìyẹn ò ní jẹun. mo fẹ́ wẹ̀ náà. Faramade. Faramade. Mm. Mm. Faramade. Yes. Uh, sorry, Dad. Um, Dad, did you move for sir? My dear old Sonny. Oh, me. I mean, oh, me. I'm kind of worried. Yeah. Worried. Yeah. Did they, did they move sir? care for you. Sure. You know, for you, I can do anything. You know that. Definitely. Oh, good. Oda hmm. dá mi lójú feki ò ní fẹ́ kí ìwọ tí God forbid. God forbid. Mi fẹ́ kó fi nǹkan pamọ́ fún mi sórí. Hmm? Kí ló wà láàrin wa àti Táyé? Táyé. Yes. Táyé Adékànbí kí ló fẹ́ wà láàrin mi àti táyà àdìkànbí àbí àbúrò tó sọ ni táyà has been your friend láti ọdún gbọgbọrọ ti pé tí wàá ti jọ wà papọ̀ náà and tàdé ń wí ó ti kúrò nílùú yìí for how many years now so what are we talking about here. Hmm, mi náà sọ. ìjẹ́jẹ́ kan sùn mi ò understand it because àwọn ọ̀rọ̀ tí táyé ń sọ yẹn ti heavy jù fún mi àmì kí táyé máa sọ fún mi pé òun ṣe obìnrin tó yẹ kí n bá gbélé ó ń sọ yìí pé ikú ni ẹ pé kí n lé ẹ kúrò nílé mi kí n lé ẹ jáde. táyé ó ní pé ikú ni mí jọ kí ni mo ṣe o. I don't know that's why I'm asking you. táyé ọkùnrin ọkùnrin ìyẹn ni wípé ojú èèrà ò kúrò lára ṣúgà tá a bá lè ní títí títí títí tá a bá bá lẹ́yìn ẹ̀ ni. my dear tó bá rántí ìgbà tó introduce àwọn ọ̀rẹ́ ẹ̀ sí mi ní school mm-hmm. àtìgbà yẹn lójú Táyé ò mà ti kúrò lára mi. Mm-hmm àtìgbà náà ló ti máa ń send oríṣiríṣi gift sí mi tó bá rántí pé ńgbà yẹn mo máa sọ fún pé kókó bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ láì tẹ̀ mọ̀ pé kò kí n ṣèyàn ṣèyàn jàtìjàtì nìyẹn burúkú ìka èèyàn ni tí wọn náà bá rántí ayẹyẹ tí a ṣe ní school wa nígbà yẹn. Looking for someone to compliment me Looking for someone to be my true love And I'm searching for the kind of person Ah! Táyé! Táyé ìwọ! Ìwọ! Táyé! àmọ́ nǹkan tó wá ń yà mí táyé mọ̀ pé mo ti marry at least we are married ojú ẹ̀ ò fọ́ orí pa ti marry kí ló wá dé gan because nǹkan tó ń fẹ́ yẹn gan-an ni mi ti figure out báyìí he knows we are married oh ó fẹ́ kó lé mi jáde síta so that òun wá lè wá padà wá lẹ́yìn láti wá fẹ́ mi hmm. that is not possible impossible hey ọlọ́run máa ṣàánú mi o ọlọ́run máa ṣàánú mi kí táyé fi mí lọ́rùn sílẹ̀ o faramade táyé ah, ṣe nǹkan tuntun báyìí kí ló tó jẹ́ kí n gbọ́. kí n jẹ́ kó gbọ́. oh yes. <laughs> Oh, oh, oh. kí n jẹ́ kó gbọ́ ọlájídé tí mo mọ bí o ṣe jẹ́rìí àwọn ọ̀rẹ́ ẹ̀ tó tí mo mọ bó ṣe gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ sórí tó kí wá jẹ́ kó gbọ́ àmì ìlẹ̀ jẹ́ kó gbọ́ o ìwọ náà mọ reason tí mi ṣe lè jẹ́ kó gbọ́ àti pé nígbà tí ọlọ́run rẹ̀ ti fún ṣe lèmi náà ti attach important sí mọ́ and that was before we got married. ayé adékànbí táyé adékànbí. so my dear um, ṣé o gbà pé pé next week ni meeting yẹn àwọn boys bọ̀. <laughs> èmi lè gbàgbé actually mo ti ṣe gbogbo list yẹn mo ti kọ everything tí ma need um, mo ṣe list wine white wine mo ṣe list red wine. Branding go. brandy one ń bẹ̀rẹ̀ eh, eh, of course ah. mo ti categorize everything. <laughs> good. so ẹ eh, mo kàn fẹ́ kó tó bí next week kí n tó fún yín ní list yẹn. okay no problems. sweetheart hmm? ṣé ẹ gbàgbé two million naira tí mo béèrè lọ́wọ́ yín. two million naira ah. owó kí ni. Oh, two million tí mo ní kẹ́ fún mi. Ah. èmi ò rántí o. Ah, báwo lẹ ṣe máa ń ṣe báyìí ọ̀rọ̀ mi ò kí ń ka yín lára ẹ rí tèmi rò rárá kí ló dé. kí la ti sọ nsìn tó lọ tó kí la gbé kí ló ń jù mi ṣe ní rí tẹ rò ní kí ni tún mi rárá wo ni. tí mo sọ fún yín náà. o ètò ló fẹ́ fi sí bísínẹ́sì ẹ̀ ó gbàgbé ní náà wọ́n mọ ohun tèmi ń forí rò ni ló wá sọ pé wo estimate tó ń ṣe fún mi rò mọ́ màá fún ẹ jẹ́ kan wá dẹ́gbàá owó ẹ̀. <laughs> ẹ ṣe. ìwà sọ pé wọ́n sọ pé mi inú ń bọ̀ wá ṣeré ẹ ṣe mo dúpẹ́ mi bọ̀ wá ṣeré o. ẹ gan ni uh-huh. ẹ n tiẹ̀ jẹ́rìí yín náà. It's all about choice, yeah. Mm-hmm. another that comes in production. Mm-hmm. you, tell you, say my love. Remember, I tell you, say you they make my heart make my body. Because you love me so, with you everything is well. We could be together forever. Shake the my lover. Nobody can separate us. mm people they ask me why, why, why, why I they love you like this? They don't say me, I just they waste my time. If I make you the mother of my kids, yeah, you know love you, girl. You know I dey gbadu you, girl. You ask me why I dey love you like this again. I say you are my sweetness, I and I go make you my princess. Yes, God now my witness. That's why I just dey tell you, see my love. Remember I tell you, see they make my heart, they make my body, because you love me so. Beg Google and searching. Honeymoon feeling, strings are touching. No more fronting, it's you are want thing. People are beating, but I'm not sending. See this love, I don't want to see the ending. Hey, you know that I just cannot live without you. There's nothing in this whole world what I will not do. I'll see the seven seas for you. Anything you want me to, hey, you have to make you. báwo ni. <laughs> ọ̀rẹ́ o get point mi kò yẹ kó jó rú ọ̀rẹ́ wa ló máa ṣàgbákò obìnrin báyẹn Faramade Williams very useless in fact ohun gan ló yẹ kó máa pẹ̀lú ikú tó ń pààyàn. mo mọ àmọ́ pẹ̀lẹ́kùtù la fi ń pa àmúkù pẹ̀lẹ́ sórí ohun tí sùúrù máa tún ṣe ó pọ̀ ju tó máa bàjẹ́ lọ. listen I don't care. Kò kàn man. See, tí ní wọ́n fẹ́ dàrú kó dàrú. All I'm after is bọ̀bọ́ yẹn gbúdọ̀ mú un obìnrin tó fẹ́. Ẹ ò tọ́ ló sọ. Ṣùgbọ́n a ní bá ṣe máa sọ. Ìyá àti kékeré sí obìnrin ní kó lé ìyàwó ẹ̀kọ́ ṣó yí ẹ̀. Òun náà kì í ṣọmọdé tá a bá sọ fún. Á dẹ̀ bó ṣe fẹ́ ṣe nǹkan yẹn. She's deadly. Ẹ nǹkan tẹ́mi sọ yìí torí ẹ̀ nìkan o torí ọjọ́ iwájú ni toró di ẹ̀yìn òjò kọ́lọ́mbìlà tó mọ̀ pẹ́rù ló ń rù. oṣù káìntà lè sọ ṣáà tẹ̀kẹ̀ ní ṣùgbọ́n. èmi èmi gbọ́ tiẹ̀ tó bá gbọ́ tèmi. tá a bá sọ fún sinmi alábẹ́ sọ fún if not na when o mọ̀ kan o mọ̀ kan ẹ̀ o mọ̀ kan let's talk later please. Mm, all right, I'll call you back. I'll call you back. are you talking to? Uh, friend. So where were we? We don't have to go to 360 degrees. Now we start to go the 180. You don't have to climb the highest mountains. Sweetheart. Hmm? Um, ó yẹ kí mo máa lọ sí Dubai ká tó ká tó ṣe meeting yẹn. Eh. Kí ló dé? Because àwọn ọjà tí mo fẹ́ rà wọ́n ti wà on sales already. Ta ló máa bá mi take charge gbogbo meeting tàbí ẹ̀bà? Máa dé kẹ́ tó ṣe meeting yẹn. Kò ah, má yẹ kí wọ́n fine mi o wọn lè fáìn ní màá make sure pé mo dé kẹtù ṣe meeting. o sure kí wàá dé. of course màá dé because tí màá lọ ń sin mi ò lè ra àwọn ọjà tí mo fẹ́ ra yẹn mi ò ní lè hmm? kẹtù. mo mọ nǹkan tó ń ṣe ẹ ṣọ́ pé meeting yẹn ọ̀gbọ̀n ló ń bọ́dà yẹn. àbẹ máa meet mi. tó bẹ̀rẹ̀ ni. ẹ má wọlé ṣe gbogbo oúnjẹ tí màá jẹ bàbá yín stop ẹ sínú freezer. ẹ ah, ò lè stop gbogbo ẹ sínú freezer. Ah, ah ebi ni ma ṣe ẹ̀fọ́ ewédú gbogbo ẹ ṣe má náà. <laughs> Thank you for understanding. No problem. Yes, that's So báwo lọ ọ́fíìsì lẹ́yìn? Yeah, it was good. A ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Family ẹ̀ ń kọ́ ṣe kó sí No, no, no, no, no, no, no, no. Na ohun tí mo ń ṣe ní kò wà, wọ́n pè mí láti Abuja. Oil block tá lẹ́yìn. Oh, yes. Uh, there's a meeting tomorrow morning. Only thing by can send representatives. Of course, we're not the one. Oh, yes, I wrote that mm-hmm. uh, The Good thing we can see first flight. Be 11 in the meeting. Okay. Uh, so we pass through office, go back to council secretary, to find any people and documentations to need. Okay. Go Kokodanisha. Oh, Just in case. Uh, Mi ga ma bá wọn sọ̀rọ̀ tó bá ti land kò gbé mi. àwọn ojú dà sí ojú dà ẹ máa máa tètè dé ọ́fíìsì rẹ̀ máa lè bí kọ́ńfà ìgbésẹ̀ no problem sir all right daddy. agbọ̀rọ̀ náà wọ́n máa bọ́ sí wa náà. àmì àmì ọdún yìí tètè máa lọ yá ìyá máa wọ̀ náà. ẹ ẹ pé ó lóò mú kankan. lónìí mo wà ókè. mi rọra ṣe fàájì. ra o necessary ẹ ti ṣiṣẹ́ yìí deserve it. all right daddy take care sir. o ṣeun pẹ̀lẹ́. nítorí rẹ̀ mo ṣe lọ́la nítorí rẹ mo ṣe ń ṣoge nítorí rẹ mo ṣe ra mọ́tò mo wọlé mo bolúwa mi sọ̀rọ̀ nítorí rẹ mo ṣe wà láyé jí lówùrọ̀ mo ayé mi lóde yé yeah. fẹ́ kí bá mi sign document. Ah, owó lélẹ̀. Um, letters mo fẹ́ send sí AGB. ah ok. Yeah. All right. Now, ẹ eh, kí ni káwá tó fẹ́ bẹ̀rù? Ẹ eh, mo fẹ́ kí àwọn yàrá mi take charge oúnjẹ àti drinks níjọ́ tí màá gba meeting. Hmm. Hmm. That's not a problem. But àǹtí Jọ́kẹ́ kọ́. Mo mo ń fẹ́ dé Dubai mo dẹ̀ sọ fún un inú àdéhùn àdéhùn àdéhùn ló sọ fún mi bẹ́ẹ̀ tí ì lọ. Ah, but daddy come to think of it kí ló dé tẹ máa sọ pé sọ fún ìyàwó ẹ ìyàwó mi ọmọ yín ìyàwó yín ló jẹ́ náà. bó ṣe yẹ kí n ṣe ni mo ṣe ìwọ ni kò sọ fún. daddy mm. faramadi. bó ṣe ah. ṣe ni ok tẹ bá sọ pé bó ṣe ń ṣe nìyẹn but sincerely kò sí big deal nínú pé kẹgbẹ́ fún yín kẹgbẹ́ pé faramadi ṣe báyìí fún yín. ìrọ̀ ìrọ̀ ìwọ ni kò sọ fún màá sọ fún gbàgbé á pè gbogbo nǹkan tó yẹ kó ṣe ẹ̀kọ́ ọ̀sán. ẹ yá ìdí ti àti máì lù wọn kì í ní èso akọ. ọ̀rọ̀ ẹ̀ ṣe. ọ̀rọ̀ ẹ̀ ṣe. ọ̀rọ̀ ẹ̀ ṣe. dájú tẹ kì í fẹ́ mọ kò fìyàwó àtọmọ sílẹ̀ sílẹ̀ ẹ́ faramade ìṣẹ̀rẹ́ ń lù mí nà lọ́nà o. kí ló fẹ́ yẹ kí n ṣe i mean this is my father's company and it's equally mine so tí ìbá ṣe lójú wọn ṣẹ́yìn wọn mo ti fẹ́ ṣe ni i have to do it. I know. You've always been there for this company. Yeah. Eh, kí dáàdi náà tẹ̀ rẹ́ lómi. Dáàdi fẹ́ kí n mọ everything nípa company yẹn you know tí wọ́n bá dàgbà tí wọ́n rebi tágbà ń re i mean ọkàn wọn á lè balẹ̀ wípé gbogbo ọ̀rọ̀ company ò ní dájèjì sí mi that's what he's doing now. Mm, tiẹ̀ náà ni mo kún bẹ́ẹ̀ sọ i'm just concerned about you because o ti ń ṣe wàhálà jù lẹ́nu tó mẹ́ta i know eh, darling. ara ló ń fàbọ̀ sí náà. Mm, mo mọ̀ mo mọ̀ pé ó fẹ́ kọ́kọ́ ẹ̀ ṣe wàhálà but you see èmi gan tẹ̀ tí ń rò pé tí farayọ́lá bá ti gba ọlọ́dẹ you know kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ká lọ Ṣọlidé anywhere tó bá wù ẹ́. Yes, I'm serious. So you can start searching and googling for wherever you want to go. Wow. Are you serious? Yes, love. So interesting. Thank mm, you, mm-hmm. darling. I know you will love that. <laughs> Thanks so much. So fuck my body. Okay, okay then. <laughs> Okay? John I know. I <laughs> know. love you, darling. Love you too, sweetie jàre I eh, drive drive carefully trump ọlọ́run trump ọlọ́run okay that's fine i'm missing you already. I'll see you. <laughs> All right, guys. All right. Bye. Hello? Hello? Ah, okay. are you? ah má bínú jọjọjọ mo ṣe mistake láti dá ọ nọ́mbà ẹ o ṣe dẹ. nọ́mbà hello èmi faramade ni o ẹ ẹ wò ó ọlájídé ni o látòru mi mọ bó ṣe ń ṣe ṣe ló kàn ń gbóná ṣáá ni mi understand ẹ wò agbára mi ò ká ẹjọ́ ẹ máa bọ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ máa bọ̀ ṣé ló kàn ń gbóná látòru mi ẹ i don't understand mi mọ́kọ́ tí mo lè ṣe mọ́ ẹjọ́ ẹ máa bọ̀ ẹ ṣáà jọ ẹ máa bye bye bye. báyìí báyìí ẹ ṣe ẹjọ́ ẹ máa bọ̀ ẹ ṣe ẹ ṣe. Má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀. Ibi ni o. Ibi ni ẹ Where is he? You, you called me, onígbàgbọ́ ẹ sick débí sìn mi ò bá what's going on. Joe, John jọ nítorí Ọlọ́run nǹkan kan ò ṣe ọkọ ti tèmi o ìwọ gangan nìkan ṣe ìwọ lórí ẹ ń yí o ò mọ ìwọ lórí ẹ ń yí tó sọ fún ọkọ ti tèmi kó lé mi kúrò nílé jọ kí ni mo ṣe fún ẹ kí ni nǹkan tí mo ṣe fún ẹ. <laughs> Faramade, but what is the meaning of all this? The meaning of what? The meaning of what of... What don't she now? Kí ni meaning ẹ? <laughs> I'll tell you the meaning. The meaning is that I will do anything láti fi protect ilé mi. I will do anything láti fi protect ibùjókòó mi. Mo fẹ́ mọ ìdí náà. Mo fẹ́ mọ ìdí tó fi pè mí ní ikú. Tó fi pè mí ní ikú tó ń pa ni. Mo fẹ́ mọ̀ o, o dẹ̀ gbúdọ̀ sọ fún mi ni. O, oh, o fẹ́ mọ̀. O fẹ́ mọ̀ díẹ̀. O fẹ́ mọ̀. Faramade, ìní òkè ìṣọjọ́ River Star. níbo ló ń lọ níbo ló ń lọ you have no way. Amadede kọlẹ̀ náà. Why you be calling? Why did you phone us? kí ló dé gan-an kí ló dé kí ló dé ilé tí mo ti ń build for years ilé tí mo ti ń build for years ṣó ṣẹ̀ṣẹ̀ wáyé kéèyàn kan wá dé kó dé lọ́sàn-án kan òru kan kó wá sọ pé kó lé mi nídìí ẹrù mi kó lé mi níbi tí mo tí mo ti ń gbádùn ayé mi how possible is that ẹ wo wo níbi tọ́rọ̀ dé yìí tó bá jẹ́ wípé gbogbo fífẹ́ tó fẹ́ fẹ́ mi ní skul gbà yẹn tí mi ò gbà fún ẹ ẹ mo ṣetán báyìí èmi rèé ìwọ rèé jẹ́ kí Ọlọ́run ọba kó ṣe ìkẹta wa gbogbo nǹkan tó bá fẹ́ fi mí ṣe gbogbo ara tó bá fẹ́ fi mí dá tètè bẹ̀rẹ̀ sí ní fi mí dá báyìí o fi mí dá ara yẹn báyìí i am ready for anything but ilé mi tó fẹ́ dàrú yẹn kò lè possible o o ò lè da ilé mi rú o o ò lè dàrú o fi mí dára tó bá wọn ẹ o má ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣùgbọ́n tí ilé mi tó fẹ́ dàrú yẹn tí ilé mi tó fẹ́ dàrú yẹn kò ní possible ọlọ́run ní fún ẹ ṣe ah, ọlọ́run ní fún ẹ ṣe fi mí dára yẹn báyìí bẹ̀rẹ̀ sí ní fi mí dá i am ready listen to me pé àwọn sọ fún ẹ èmi ti marry mo ti ní àmì abroad okay as a matter of fact kò sí nǹkan tí mo fẹ́ ṣe. honey honey. èmi kò sí nǹkan tó fẹ́ fi níbo ló ń lọ. ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o. kí ló ṣe ìyàwó ẹ náà. ẹ gbà mí. ayé nínú bẹ́ẹ̀ tún mi. no no no no no sí mo wà lókè ṣàdédé ni mo kọ̀ rẹ́ inú náà ni mo ti sún mo ti sún ṣàdédé mo kọ̀ rẹ́ inú náà tó fọwọ́ pa mi lára tí màá lajú báyìí lódì lódì wèrè yìí. kọ́pì náà ló ń ìwọ ni ìwọ ni ìwọ ni lórí táyé fọmi bí gbé kí ló wá ṣe nílé. táyé nínú ẹdún mi trust your friend. Ah! bóyá bóyá kó mọ̀ pé mi lè ṣe é kọ́ see now okay now at this point. Oh, she lé mi lé ọkọ̀ pọ̀ Oh, she lé mi lé ọkọ̀ yìí ọlọ́run ní fún ẹ ṣe ọkọ mi ṣe bí mo sọ fún ṣe bí mo sọ fún ẹ ṣe bí mo sọ fún ẹ. ọ̀rẹ́ olórí burúkú tó ní ọ̀rẹ́ ó tún lé mi débi ni lé mi débi ni. owó dùn yàrá wa báyàwó mi ó sọ pé kí n trust ẹ táyà. níbi ó fẹ́ kó lé mi lé ọ̀rẹ́ òṣì ni ẹ kọ́ lé mi jáde kọ́ lé mi jáde. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rọ̀ máa ṣe yẹn. now I will tell you everything from my mind. I will tell you everything. kí you my daughter, do tí olú máa tọ́ owó yìí. èèyàn burúkú ni. I will explain everything. Okay, I did it. Okay, I did it. Shut up! Ayọ̀ mi wọ́n ayọ̀ yẹn. Ayọ̀ mọ̀dán mọ̀dán paramadi o ti báyìí paramadi o ti báyìí paramadi o ti báyìí. Orí ìpààyàn mi lè pààyàn mi lè pààyàn mi bá mi jí bá mi jí o báyìí báyìí dìde. O ti pààyàn mi. Mo ti ti pààyàn. Mo ti dàrú. Kó bá mi kó bá mi kó bá mi. Táyé! yéé màmá rẹ ṣé bí ọṣẹ máa ń kú rè ó bá má ti fọmọ lórí ó bá ti jẹ́ kó sọ tẹnu ẹ̀ kí ló fẹ́ sọ tí mi ò tí ì gbọ́ rí kí ló fẹ́ at this point you jẹ́ ká lọ report ara wa ní police station yes I then get lawyer to my defend ra oh, mistake me, defence tó jẹ́ mistake wa and we are gonna be fine taba taba kọ fáìlì yìí sí tí táṣìírí bá padà tún kọ ibo ló fẹ́ ká fojú sí ọkọ àti àwọn ọ̀dà ayan nìyẹn. ọlájídé rárá ọlájídé rárá má jẹ́ ká report to police station <gasps> ọlájídé bọ́lá fẹ́ sọ fún àwọn ọlọ́pàá pa ṣe sí ibo la fẹ́ sọ pé ó kú sí ọlọ́jìdé ibo la sọ pé ó kú ewu àti la sọ pé ó pa àjọ̀dé tó kọ́ mi ṣàánú mi chika fọ̀rọ̀ ìṣòro tó dó bá ti dé kò tún kí rí ta. àwọn èèyàn náà ló sọ pé kò sáṣegbé àṣepamọ́ ló wà á. Ah, ṣàánú mi jọ ṣàánú mi jọ àmì sílẹ̀ máa fi ń ṣe Mami ti dé máa pa mi sí ẹjọ́ torí ọlọ́run. Calm calm see it's eight o'clock mẹ́jọ eight o'clock. Olùjídé ṣàánú mi. Olùkọ́ mi ṣàánú ẹ̀ẹ́dẹ̀sí wá wà ní ilé ìwà ìsìn mo ṣe lè lọ pọ̀ pé wá ìgbé yẹn máa lò ẹ̀ẹ́dẹ̀ ló pẹ́ láwọn treatment wa mọ̀ yes gbogbo ẹ̀ ní wà fún yín ṣẹ́rí ọṣẹ yẹn àti wá ní ìgbé wọn àti gbogbo ọ̀gbọ̀n wọn lọ́yìn tó product tó lè wọ̀ ìgbé kó pẹ́ jù ẹ̀ máa fún yín nọ́mbà mi fún mi. mọ. Ṣé ti rí lè ẹ máa fi pa ara yín ten minutes kẹ́ tó wẹ̀ ìwé ṣé wá rí lè ohun gbogbo nǹkan lè máa fi para ṣeré lè ọjọ́ mẹ́ta péré lè máa fi ìṣera la máa ń pè ṣeré ní bá ti lo mẹ́tẹ̀ẹ̀ta bí mo ṣe rí ìgbọ̀n lè ṣe máa rí yẹ anytime lè lo mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ mẹ́ta péré lè máa fi ilé ẹ̀dẹ̀ máa lo ilé ten minutes ẹ̀fọ́ pa so kẹ́jẹ́ kí n mọ bí bá ṣe jẹ́ kẹ́kọ̀ọ́ mi jẹ́ gbọ́dọ̀ thank you very much God bless you. òfin kò tẹ̀ ìdí náà kò yẹ bá mi. Sister Kenny Adekombi is alive. Irọ́ ni o. Irọ́ ni o, irọ́ ni don't know. dúró don't know. dúró don't know. dúró don't know. dúró don't know. ẹ ti mọ bíbá ìtẹ́lẹ̀ ni? Àbí ẹ kàn mọ ọmọ fẹ́ fún mi surprise visit? Surprise kẹ̀. Wá ibi tó ti ń tòògùn ni, mo tẹ̀lé wí ọmọ máa tòògùn ní ibi ìbàyí náà ni ah irọ́ o irọ́ o ṣe wá rí bọ́lọ̀ ṣe ṣiṣẹ́ owó ẹ̀ báyìí. <laughs> mọ́mí nǹkan ọ̀pọ̀ tí yọ nǹkan everybody nǹkan. máa dá yín lóhùn lẹ́yìn kankan mọ́mí ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn sí ó ti lé lóṣù kan kí ló ṣe mí mi ò tiẹ̀ rí ojú ráyè ara mi rárá mo fẹ́ máa jáde lọ́sìn ni dókítà tún pè mí pé wọ́n ní ìdòwò kan oògùn yẹn ni mò ń wá nínú wọ bíbà tó gbé yẹn máa máa ta oògùn ó sọ fún mi kí ló ṣe mú mi kí ló ṣe mú nǹkan tó ṣe wọ́n ò ọ̀rọ̀ táyé lolú tá à ń wá táàrí náà lọ gbogbo ibi tí a wá ń dé wọ́n jẹ́ kó yé wa pé táyé lolú ti kú nǹkan tó dùn wá jù ni pé ohun táyé la gbọ́ nípa ti wọ nàìjíríà ọmọdé táyé mi ní òjì rẹ sójú kó tó dàwátì. táyé adékànbí kúkẹ́ kí ló pa á kí ló ṣẹlẹ̀. ẹ lè ṣó pé ẹ ti kò fáàn lóyún. sí pé ẹ rí wọn sójú rárá mọ́mì náà rí wọn sójú tó fi di pé wọ́n dẹni àwátì báyìí. Ah, ó mà ṣe o àmọ́ mi ò rò pé bàbá yìí gbọ́ nǹkan kan àwa àgbọ́ anything àgbọ́ nǹkan kan. ṣe bí táyé ló lú ìdí rẹ̀ ní fún mi. ìjú bí aṣọ àkísà lọ́wọ́ wọ́n ṣàdédé bí ẹni tí òróbìnrin rí. Ah! ó dọ̀rọ̀ gbàgbà ó dẹrù fọlọ́gbọ́n. bàbá ìjì má sùn lọ́rùn ṣàánú mi. ó dọ̀wọ́ àwọn ah, àgbà ó ó dẹrù ah. fọlọ́gbọ́n. ẹ pé kì í sí i sunkún mọ́ eh, ẹ ẹ tèkè yìí sí àti wípé bẹ ṣe ń sunkún yìí òkú ṣàṣe pa ti conclude pa ti rí táyé lórí báyìí ká ti confam kó ti kó mọ́nú ẹ eh, ọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà pé kọ́ lọ́n fún wa rí ni ah, ikú tẹ̀ ń sun ìtì pọ̀. ẹ má fẹ́ kún ṣe ra yín léṣe ó ní ẹjọ́ torí ọlọ́run ẹ má fi ẹkún ṣe ra yín léṣe ẹ má dá ìsàn síra yín lára ẹkún tẹ̀ ń sùn yóò lè sọ pé kárí táyé lòdì tó bá jẹ́ wípé lóòótọ́ ló ti kú omi ẹjọ́ ah, táyé lolú èjì rẹ ṣọmọ yín kú òṣòjọmọ ẹ nínú lọ ni ẹ tó bá lè pẹ́ táyé kú kí tí ẹkú yìí méjì kí rògbò ẹ sojú ẹ mo ní táyé wá ẹ bá mi wá mo ló wá mo fẹ́ wá sí i ṣe kí ọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí kó tún dá nǹkan mi sí lẹ́sẹ̀. ìkòkò tó pọ̀ o ó ti tètè wá ìtàn ojú mọ̀nàmọ́ná yalu kí orí ìkòkò ìtìjú bí aṣọ ìṣà ó tọrọ agbára ó dẹrù fọlọ́ kí ló dé gbogbo wọn ni mò ń bá ẹ sọ látàárọ̀ kò sí kankan tó dá mi lóhùn pé is anything the matter ẹ ó dé bá mi sọ̀rọ̀. fún àwọn adé kí mi ò ṣẹlẹ̀ níṣẹ́ bí wọ́n lè sọ fún mi sí pé kò sípò tí mọ́mí táyé ò ṣètò ẹgbẹ́ tó bá táyé nítorí ìjìnlẹ̀ ọmọ rẹ̀ iṣẹ́ ọjọ́ ìlú fún ọlọ́run kò ní dúró jẹ́ gbogbo ọtọ́ bá gbìn nǹkan ìwòwà dúró ìpìlẹ̀ ṣáà dísáì rẹ̀ ni ọmọdún mélòó lọmọ wa and sweetie mo understand gbogbo nǹkan tó ń sọ gbogbo nǹkan tó ń sọ ló yé mi mo dẹ̀ fi yé ẹ wípé lágbára ọlọ́run ìkọ̀kan ò ní ṣẹlẹ̀ sí ìdílé wa yé ẹ̀ ìkọ̀kan ò ní ṣẹlẹ̀ sí wa ọlọ́run náà ló sọ pé a bá ti ṣẹ̀ ká tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ òun á lè dáríjì wá and we've done that we begged for forgiveness several times Oh, Oh, the more we we go, can no, my back. you mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run kì í ṣe ọba kan ọlọ́run máa dáríjì wá àṣà àmọ́mọ́ pa àmọ́mọ́ pa náà. mo àgbẹ̀ pẹ̀lú ẹ̀ you ọba aláàánú náà hmm? ó you ṣàwọn ọba ọba did you dídí ìjọba ń sọ̀rọ̀ you náà. I'm not doing it. It seems you're not bothered at all. Baby, why are you sounding like this? Báwo ló ṣe ń you pé mi bothered? I'm more bothered than you are. Eh, báwo ló ṣe ń You báyìí? Ìwọ náà wò ọ̀bẹ kí ọmọ lọ́wọ́, ọmọ sọ ọ̀bẹ nù. Ṣé ọ̀bẹ ò ti ṣe nǹkan tó máa ṣe ni? The only thing tí mo fẹ́ kó jẹ́ ká máa sọ nísìn ni way forward. Check ká mọ bá ṣe máa lọ visit màmá yìí time to time so that at least ọ máa get over gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àdèmọ́ máa tọ́jú wọn a máa ṣe nǹkan tó bá fẹ́ fún wọn she get over it eh? ah. mo mọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run á gbàkóso. ìyẹn ah, kọ mi pẹ̀lẹ́ báwo de kó rìn ṣé kò rẹ̀ báyìí. báwo wà ní tòun. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe rí nínú gbogbo àwa tá a lọ mm. àwa mẹ́ta péré lọ́wọ́. lọ́mú ọlọ́run. Ah. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. ọlọ́run ṣeun gidi gan ni. Ah, olówó orí mi ò ṣe o. ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. èmi gan bẹ́ẹ̀ yọ ayọ̀ ńlá gbà ní mọ́tò. àìmọ̀ ló wá ti rárẹ̀ rù. Ah, ẹ wò ó bí mo ṣe lọ ni mo pàdé faramádé o tó mú mi wọ supermarket tó ra oríṣiríṣi nǹkan fún mi pé kí n lè fún un pàápàá. faramádé máa mi kò tọ́. àǹdùn ti pọ̀ ju ó ti ń di gbogbo ògbà ó ti pọ̀ ju ah. ah. kò tán síbẹ̀ o. kí ló tún ṣe. ó ní kí n fún yín lówó yìí fifty thousand ló wà mẹ́. fifty thousand naira ni faramádé ni kò fún mi. ọlọ́run. ẹlẹ́dàá mi ò ṣe o ọlọ́run mo dúpẹ́ o lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo tọ́mọ ìbádé a máa rà lànà ṣáà àmì o àmì jésù náà lọ́wọ́ o ah, ah, ah, owó yìí máa pọ̀ jù ọlọ́run ṣe o ọlọ́run ṣe ọmọ dáadáa ni ọlọ́run àti wọn bá mi máa ràn lọ́wọ́ ó wá mọ tó máa ṣe fún mi tàbá ti wọlé ní tìǹtì tí ìlú láti tẹ wà ló bá mi ra káàdùà kí lè náà pè wọn pé ní bá rí pé àná ló máa rí mi gbà. Hmm, oúnjẹ mo ṣe oúnjẹ lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ pé mo ṣe rọ́ra o. Ọpọlájídé um, ẹ jọ̀ọ́ níbo lẹ wà báyìí báyìí. mo wà ok mo ń drive ni but mo ti mo ti park. Um, kò sí nǹkan kan but mo mo fẹ́ rí yín. ok no problem màá wá rí inshallah ó ti pẹ́ jù ṣá. ọ̀la. Okay, ọ̀làwà Okay, uh, but ẹ má wá sílé o ẹ jẹ́ ká pàdé ní new look guest house. Okay, no problem àwa rí yín ah, dadi ńkọ́. oh dadi dadi wa okay. well he is very fine mm, kò sí nǹkan all right I take care ṣọwọ́. all right. pé ẹ̀ mọ́jọ́ tíyàwó yìí máa you can't tell me that ojú yín kọ́ ló ṣe ra tíkẹ́ẹ̀tì mi. ìjọ tó lóun máa dé kọ́ ló dé so kí ah! ni. ooo oh, àfìgbà tẹ fẹ́ kó bá mi mo dẹ̀ sọ fún yín o mo sọ fún yín pé kẹ́ni ṣónú yàrá yín fàtọ̀ ọ̀fẹ́ bá tẹ̀ fẹ́ ṣe anything pẹ̀lú mi nù lé yín ẹ sọ fún mi pé ó oh, ẹ ti miss mi ẹ ti miss mi ẹ wo nǹkan tó tó tó fi kó bá wa báyìí sìn. kí kí la ṣe tójú òrírí kí ni kò tẹ̀ ń sọ fún torí ọlọ́run èmi lè fẹ́ kó bá èmi lè fẹ́ kó bá oh. àgbàlagbà lẹ́yìn ọmọ yín rẹ̀ ni ẹ lè sàn kó tó bá wọ̀n yìí fún but me ọlọ́run oh. má parẹ́ o o bá mú dínkà wá fún un kó mú dínkì fún mi ẹdúró náà ètò ìdúró náà ètò ìdúró náà ṣé ẹ̀yìn jẹ́ ká wá ọgbọ́n kan dá sí mi bóyá tẹ bá tẹ rí nǹkan tẹ lè ṣe tó máa fi sùn tó tẹ fi jí mọ́. kí ló dé kí ló lè tó oògùn yẹn no no no mo ní wàá lù lẹ́rú lẹ́rú captain ẹ̀ mọ̀ páṣírí yìí pọ̀ ni ah, ṣé ẹ̀ ní nǹkan tẹ̀lé fún wọn tó máa fi sùn tán ní jí mọ́ ni ẹ má yẹ káṣírí mi tú ẹ ṣàánú mi ẹ má borúkọ mi jẹ́. Ah, ìwọ lórúkọ ah! ni ìwọ lórúkọ tó mi ní àbí kí wọn lè ṣe. tèmi ti bá mi tèmi ti bá mi you just have to do something here o. all my ladies all my ladies. me here stunned. So me I wanna have some fun. Steady rocking to the early man. Call your friends them, me them come. Yes, I go see a star was fun. I'm a Dunkalion, come get some. I'm on the run. Enemies them fire ban. Bunga dam let's say, eh. no man can cause eh. say, eh. say, say, say. never seen a girl like this before. You they killing me slow, and the dance you they do too sweet. got Ghana girl Tobado, sexy lady Tobado. This kind of dance you they do as on to. Say which kind of dance yeah you they do for me as on to. Ha, see, see. Say which kind of dance yeah you they do. Say this kind of dance you they do like say you they do juju. Say this kind of dance you they do like say you they make me mad oh. Say this kind of dance you they do like say you they make me curse oh see the do has on to. Say this guy dance see the do free make me curse has on oh, to. Oh. Say this guy dance see the do they make my curse has on to. Say this guy dance see the do too sweet for man has on to. Ha. Say baby dance to your kejijo. Ha. Ah kẹjìjó bébí dáǹsì ó oh, kẹjìjó ah, kẹjìjó oya oh, dáǹsì ó oh, kẹjìjó ah, kẹjìjó bébí dáǹsì ó kẹjìjó ah, kẹjìjó. On to the verse two, and the time is quarter past two. Say the girl say make you go ten two. She they ask if I go chop banku, ha, I go chop banku. Mommy say I go chop banku. With the way you dey do your sexy wine, why I no go chop banku? Ah, come on. Eh. Baby, just come on that time. It's okay. That's okay. Ah, come on that. Baby, just come on that time. It's okay. Yeah, yeah. Which kind of dance yeah, you they do? Say this kind of dance they do like say you they juju. Say this kind of dance they do like say you they make me mad oh. Say this kind of dance they do like say you they make me curse oh. Say baby, dance they do has on to. down. Say this sky dance to the do free, make me crazy, as on Say this sky dance to the do, they make man crazy, as on Say this sky dance to the do, too sweet for man as on to. Ha, say baby dance to your ketito. How can the man just be with us? lówó alẹ́ nu adẹ́ mọ yan o ajá yóò rí wa kó dẹ̀ kọ́ yan o. bọ̀bọ̀ yìí ó ga o ni mo ní báyìí ọlájídé badmus. dáre oògùn gbìtàn ẹkùn big ball kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe bí. <laughs> èmi lẹ́gẹ̀ẹ́ máa bèrè lọ́wọ́ kí ló wá ṣe èmi ni mo níbí báyìí. wọ́n ló níbí. big ball next week ah, bó ṣe ń dọ́gbọ́n mú nǹkan jẹ nìyẹn. <laughs> nice place nice place You know, man, ń wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan you know, kí n kọ wine you know, flex up and lọlé lọ sùn ok máa wọlé máa like lẹ́ẹ̀kan nice place nice place. ó ní ọ̀sán tí ó lè kọ́ mo ti rọmọ mo ti rọmọ yapa haúsá fúlàní ìgbò àti tápà àwọn ọmọ mi àwọn ọmọ mi london àwọn ọmọ mi lamẹ́ríkà àwọn sọ́bọ̀n àwọn tó máa ń sọ. yẹ ká sọ báyìí náà níjọ tá a bá rí bínibí wọlé àmì yẹ ká sọ ọ̀rọ̀ wà àyè wà méjèèjì papọ̀ let's discuss it. ọ̀rọ̀ pàtàkì wọlé ojú ẹlọ́mọ̀ ṣe wàhálà ọmọ tá a mọ̀ sí lọlé kò lọ jà ṣé pé kẹrin ẹ má jà dáhùn o <laughs> lè change o láyé o ò tí ẹ fẹ́ jọ mí èyí ti já ẹ <laughs> ẹ ló ṣe kì í sẹ́yìn jẹ́ kó dọ̀là kò sí wàhálà ọ̀là sí ìtọ́jú wàá ṣe ìbàdí mi. dáàdì o n kó wálẹ̀ kó dúró sókè ṣé kó wálẹ̀ kó dúró sókè ṣé kó wálẹ̀ kó dúró sókè ṣé kó wálẹ̀. onúró Now they they follow, everybody snap a photo Looking like I just hit the lotto And you know that my neck is And I'm Every night I'm on you, they throw away from Monday to Sunday from Monday to Sunday Sunday And I'm counting low I'm known from Yankee to Songo like a Omo, and I've got being an MC After doing what needed to be done They saying I ball too much like testes Recognize a boss when you see one Not in the same tax bracket as you belong Like the next on Jurassic Pretty girls used to be long So they started hearing me like we on To all the haters the fingers more or less My money that's in cut more than fresh. crush, not Merchant of Muhammad Not me, Benjamin's whole nother class Not talking about what Ben's done like me before But then again it's okay Between now and then your boy Joe it's okay See me share money like comedians to last month flow too tight like the lungs have asthma But when I was broke, introduction. I'm in US I'm in love, my boo, and another place, another one above. Bagoshi, Shemo Jamagana, Honey Moda Bendo Bagana, Shemo Jackie Fosu, Mofo Bagbe, Abosu. Now we don't control the whole arena. Either we day for Nigeria or Ghana. In other news, I'm a bad man. Where they intimidate Superman or Batman. When other boys that they wear one shirt, different shows, not me, kill a fair for shirt. Do I look like a Willow Lugumba? Are you a Lena? <laughs> First of all, go down low. Uh, go down low. First of all, go down low. Go down low. Uh, Ashwab, go down low. Uh, go down low. Uh, go down low. Uh, go down low. lọ́wọ́ lè pè mí lẹ́ẹ̀mà yóò gan fún ẹ àfi ti wá jẹ́ ex boyfriend ẹ left eye sọ fún kó ìrọ̀jú mọ́ mi ibi tọ̀gbọ́n jẹ́. they don't know for the place we dey come we dey kill every show like say we dey with the gun. you don't know the thing i go show you the thing but before i show you. i say you love the thing when you touch the thing make other girls dem wanna. ọfẹ ta catapult lọyẹ tó wà lórí twitter ṣé mi wá jọ mú àṣẹ tẹlifíútà i be like fali pupa for your eyes are you a learner. First of all, go down low. Uh, go down low. First of all, go down low. Go down low. Mash up. Go down low. Go down low. Go down low. Good mm. and low. Okay, say I rise cause I come from the street. Uh. But one man poison, another man meat. Uh. Charlie, let me catch my breath. Uh. Give bad man a break, talk about the fresh. Mm. I see for your eye, you want the Gucci bag. All the Jimmy shoe, you want to cook buy. Mm. And I know they say make you know they like them, but Good and low. before we go buy them, mm. it's okay, you want to carry your shoulder. I go there by your side, you call me your soldier. Oh girl, Yoruba, oh Tsubausa, oh go mama, say oh go mama, kusa. I'm tired, man. Uh. This story done the long, with the fire, man. I'm tired, man. Oh my gosh, am I mad? <laughs> First of all, go down low. Ah, go down low. First of all, go down low. Go down low. Mash up. Ah. Go down low. Go down low. Go down low. Go down low. Feels, the Mr. Producer, bring the beat back for God's sake. Thank you, sir. bá wá lẹ. o sùn ni. ohun ògùn mi ohun ògùn mi ṣé ṣé àǹtí adéjọkẹ́ ọkọ rẹ. ọkọ mi. ní ọkọ lẹ ọkọ lè kọ lẹ pé àwọn fẹ́ kí ẹ nà àbí. Ah, wọn pè mí ìpè mí fún kìtùnú yìí wọ́n kàn lè pè é páwọn kan fẹ́ kí wọ́n fẹ́ kí wa wọ́n lè fẹ́ béèrè àlàáfíà wa. oh god ah, mo mọ̀ pé mí náà ṣé ṣètò rẹ̀ ló ṣe sùn. mo ń gbogbo mi ni mo kàn wá restless i'm so tired. ọ̀rẹ́ mi. what's there. o ṣọ́ọ̀bù wa okay. <laughs> i'm fine mo wà okay i'm fine ó yá jẹ́ ká sùn báyìí. ọkọ̀ hmm? fẹ́ fọwọ́ kan ẹni mo rí pé yàrá tẹ. tó bá rántí ìgbà tá a ṣe tán school Hotel kan tí mo lọ manage ni period yẹn. yẹ mo rántí náà. o mọ̀ pé táyé náà mo ní kó wá join mi bẹ̀. thank god kò mọ̀ pé mi kọ́ mọ̀ níbí báyìí you understand okay fine as a manager mo ní say but only ní limit ti say mi gan then iṣẹ́ wo lèmi fẹ́ bẹ́ẹ̀ wá tá ti yọ post irú èmi the other post tó ń ṣe graduate kan là ń gbà síbẹ̀ ssc certificate arúgbó tẹ̀ wá fẹ́ ṣe pé kìíní jù. ssc yẹn náà mo ní ssc tẹ̀lé yẹn akọ́mi bí ẹ̀sìn kún mi ssc wà ní ẹ̀ kó tó kó tó ní kejì tí mi lè ṣe just help me. kí wàá nílò ìwà dìbà ẹ̀. kò má ta. graduate kìí tiẹ̀ ló wá bẹ̀bẹ̀ èmi sọ́pọ̀ ọ̀rẹ́ ni because chairman tẹ̀ kí n fẹ́ gbọ́ ọ̀rẹ́ family ọmọ àbílí pé o ti fi sentiment ní business yẹn àyẹ̀ kó yé wọn pé nǹkan wa kó lè wo pé ó máa wà á dọ̀kì but ó láì pé bá àtẹ̀dá àti kan position kò ṣe é. àná máa ṣe é ọjọ́ fúláì náà táwọn ọdún gbé ṣe mi tó àbí ibi ibi àmì ẹ̀lẹ́wọ̀n ní kò fúláì náà. èmi máa gba sí ìbẹ̀rẹ̀ ọjọ́ Thursday máa sọ ní tẹ̀fẹ̀ ọjọ́ Friday weekend alẹ́ ìrírà sọ̀rọ̀. ṣó yẹ. Okay ṣé orí òtẹ́ẹ̀lì yẹn làṣírí yẹn ti sí wa lọ́wọ́. ṣeun how are you? lọ́kọ̀rọ̀ uh, yàrá mi tán. kọ́kọ́rọ́ yàrá wa. ọ̀hún <laughs> oh, ṣe dé. ọ̀hún ọ̀wọ́ rárá o àfikún ya màwa méjèèjì nígbà tí mo. so mo ṣáàmù ó lè jẹ́ ọ̀rọ̀ ni ọ̀nà àfẹ́lẹ́ bí but. báwo. wẹ́ẹ̀lọ sà. àwọn. fẹ́ sà. rúùmù làwọn tó wọlé ń sìn yẹn gbà. four oh five sir. four oh five okay that's good. ṣe ti clean our uh, clean our other rooms. bẹ́ẹ̀ni mo tẹsán nǹkan kí n lọ. ah táyé ah, báwo ah ọ̀rọ̀ rí báwọn kí lọ sọ́lé. lórí iṣẹ́ tá à ń ṣe oríṣiríṣi la máa ń rí. Ah, àìmọ̀ yìí ọjọ́ tí mo rí ṣọlá ń bí náà mo ń wò náà rè. mo ṣe ìfaramadé àti captain tó ń wọlé. ẹ from what. faramade àti captain same captain regular customer captain. you mean faramade williams. yes. girlfriend ọlájídé. Um, no tell me. yes but kí ló máa ń ṣe àwọn girls wọn. ojú kòkòrò àtọ́nu èlò ń wọ́ọ̀rì mi náà. money. <laughs> captain tó dán láti gbé gbogbo bàbá bàbá ẹ̀. arúgbó bí ìyàwó ọ̀rẹ́ ni ó ṣe sọ fún orí ẹni. ẹ ló sà. Oh, okay sir. I just don't know. okay sir. ta ni. um four five sir. ah captain tún ni. yàrá ló fi agbé biscuit out of town. ọmọ kan ló captain bóyá kó wọ fún ẹgbẹ́ rẹ̀. níbi tí Faraní wà. bẹ́ẹ̀ni ọmọ kan ṣé kí big or small. big one. big one. Yeah. Okay. Then um, other ones that you clean everything. All right. Thanks. One of these. Okay mi ṣe ní pariwo mi ṣe ní pariwo. ṣé fẹ́ pariwo ṣé ó dìgbà tí wọ́n ṣe gbogbo àlùbáríkà ọmọ tó lọ nǹkan mọ́ mi tí bá ṣe fún yín tán ìyẹn nínú yín máa tó dùn àbí tábàlẹ̀ mi pẹ̀lú rọ́bà dáàbò ẹ máa ní mi kí mi kí n lò pa mí. where are we here? No, no, no. This is not the right time. Let me. Okay, tell me when the right time is. What dìgbà tí gbogbo ọmọ náà ní tó bá ti tọ́ pátá. Ìgbà yẹn right time ti ti ń wá. River Star. Tí mo tiẹ̀ ní àfẹ́sọ́nà tó wà lọ́gbẹ́ fún River Star. Ìkànnì o, kí èmi lọ bí oyún tí mo ní fún yín, ìlọgbẹ́ fọkùnrin mi kí ló gbé fún àṣetọ́nà kò pọ́síbù kò pọ́síbù mi ò ní yọ ní kankan mi kọ́sẹ̀ ẹ wo mi dada I am not gonna get rid of this pregnancy mi ì ní ṣe. Daddy, take it easy. Daddy, Jory after àgbà yẹn ni táyé ṣe mọ̀ pé captain bàbá ẹ̀. Ah! yé i'm in trouble faramade ah faramade faramade faramade ah bẹ́ẹ̀ yìí ti pa mí dare no this can be true sọ fún mi you're trying to tell me pé èmi kọ́ ni faramade bí farayọlá fún. i think so. yeah. yeah. Ah! kí èyí ti bá tèmi jẹ́ ọ́ ah, ṣe. Eh, jíde gbogbo lẹ́nu kó wá kí mi lẹ́nu that's very good ọ̀rẹ́lá ẹ̀yà come to granddaddy. Ah! imú mà ní ká o nǹkan tó yẹ kí n gbóòórùn kò ní gbóòórùn ẹ̀ ewu níkà kò jẹ́ kó gbóhùn àṣebí kó gbóhùn àṣebí granddaughter àbí granddad àbí kí ni mo gbọ́ tẹ́ sọ. sweetheart ṣé daddy is correct. will you shut up your mouth are you mad ṣé mo bẹ sọ̀rọ̀ ni. Ah, jíde o bá ẹgbẹ́ wájú rẹ̀ wá ni. so so daddy stop pretending stop pretending. bọ́ọ̀ àṣírí yìí ti tú ọmọ yín àti ìyàwó yín ni mo mú wá kó wọn bẹ̀rẹ̀ sí ní báyìí bẹ̀. mo kí mi ni bàbá gbogbo orí rẹ tẹ ah, ṣé ìlú àtọkọ ẹ níjà tì. èmi àti ẹ ò níjà tì tẹ́lẹ̀. kọ́ẹ̀ kí lè mí láti kí lè mí àṣírí ti tú sẹ́ẹ̀ àṣírí yìí ti tú gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá faramádé lájọṣepọ̀ tó fi bí farayọ́lá tó wá wà lábẹ́ tèmi àmì àṣírí yìí ti tú so what else are àlòbí farayọlá fún. ṣé bí ìwọ ramọ bí ìwọ ni bàbá ọmọdé yìí náà. Daddy don't answer for her ẹ jẹ́ ká ẹ jẹ́ kó sọ̀rọ̀ now she's not there she can hear me she heard me well Just stop answering for her. is this a father you are not ẹ kì í ṣe bàbá dábìlì òun dábìlì fún. I say now for your information dad gbogbo bẹ́ẹ̀ ṣe bá faramadé lájọṣepọ̀ tó fi bí ọmọdé gbogbo ẹ̀ làṣírí ti tú sí lọ́wọ́ mo ti wá gbé mo ti wá gbọ́ abayín ṣe rí kọ́mpìnì yẹn mo ti resign mo bá yín nìkan kan ṣe pọ̀ and for ọmọ yín àtìyàwó yín ọmọ bá yín gbé. you did what? want to say. You can say anything. You're not a father. Ẹ kì í ṣe wà pàtúdà. Yìí ni ó yẹ kó mú yín kó fẹ̀yìn sàgbà kó pa yín dànù ni. And you ti bá ever ti bá ever yí ẹ nínú lẹ́nu yóò kọ́ pásítọ̀. Ó ṣe yàn. Ó yàn wọ́n láwọn yẹn. shit. dáríjì mí. Ọmọ dáríjì mí ṣàánú mi. Má bínú ṣàánú mi jọ. Mọ̀ mọ̀. Fọlọ́mọdé! Fọlọ́mọdé! Fọlọ́mọdé! Fọlọ́mọdé! You! Kí ló yẹ kí n ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ? Ramade látìgbà tó ti wà ní skúù mo ti ń tọ́jú ẹ̀ kó wà sí bàbá mi lájọṣepọ̀ Ramade ìwọ àti bàbá mi lájọṣepọ̀ ó bímọ. Ramade ẹ gbé ọmọ náà fún mi. Ramade. Wait, wait, wait. Stop, stop. talk, to me. Look at me. Ah, Ramade bá bàbá mi lájọṣepọ̀ family Tell me. mọ́ that I don't have. Is it good in bed. Is is is is it's romantic. No, no, no, no, no, no, It's handsome. Is rich. Then what I do to you? What I do to you? oh. I hate you! degrees. Now it's time we go the 180. You don't have to climb the highest mountains. For all you're looking for is within you. Open the eyes of your mind, your ears and mouth as I sing my song open the eyes of your mind, your ears and mouth as you hear my words. Oh, ba da da ba ba da day, ba da da ba ba da day. I'll be waiting. I'll be. be waiting. Ṣèlékẹ́, ó ṣe ní Faramade. Ìwọ tó ti wo ìgbà ló máa ń fi ìbọn ránṣẹ́ sí wa. Màá fowó ránṣẹ́, màá fi foodstuffs ránṣẹ́. Èmi gan ni mo ṣe é pàápàá. Ṣé mo fẹ́ lọ́jọ́ mẹ́ta ìdí òkè? Màá forí jì mí má bì. Mo ní mo ti ṣẹ̀yìn. Mo ti ṣẹ̀yìn, mo lè fẹ́ kẹ́ dáríjì. Faramade ní ìṣe wa ah, olóore ah, wa ló jẹ́ ìwọ tó jẹ́ pé o ò tán mọ́ wa síbẹ̀ o máa lóúnjẹ fún wa o máa fún wa lówó o ṣe wá lànà o ò ṣe wá. ni mo pa táyé èmi ni mo pa táyé tà ń wá. Stop arábìnrin báwo ló ṣe pa táyé gan àti pé kí ló ṣe fún ẹ. ẹ jẹ́ ìwọ kékeré bí mo ṣe pa táyé kọ́ ló wà important báyìí àkíyèsí mi ṣàlè wá ara mi sùn fẹ́ tú àṣírí mi fọkàn mi ni hmm. mo fi pa. Hmm. all um, níbo wà ní òkúta ló báyìí question ẹ bá mi bí kó tiẹ̀ tó tó máa gbé pọ̀ mọ́ mi kí n fojú ara mi rí àbí kí ni ọmọ yìí ṣe fún mi torí ọlọ. màmá màmá ẹni sùúrù ah. ẹni sùúrù níbo ni okùn táyé wà. Thank you. lẹ́yìn ìgbà tí mo lè gba ẹ̀mí lẹ́nu ìtàn nínú sísì wa. Ah! inú máa jì o ìwọ so ìwọ ló ń ṣe wá tó ń gbà wá inú máa jìjọ ń lọ o. Ah! ní sùúrù ní sùúrù so o túmọ̀ sí pé ìwọ àti ọkọ ẹ̀ ní ẹjọ́ pé wọ́n pọ̀ nípa táyé because mo mọ̀ pé ìwọ nìkan o ò lè dá bàyà o tún lọ dá sí. rárá o èmi àti ọkọ mi kọ̀ lọ́jọ́ pátáyọ̀ èmi nìkan ni mo dá pátáyọ̀ èmi nìkan náà dé ni mo dá sí mo ṣe wá sílé ni mo dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ kó ó dẹ̀ kò jẹ́lẹ̀ kò fẹ́ sọ fún mi nígbà wo ni mo bá gbé flowers tó wà ní bedroom wa mo fọ ọmọ náà. Hello, ma.

tí mo ṣe tán mo wà fortunate pé ọkọ mi ò sí ní nílé ọjọ́ yìí ó rin ìrìn àjò lọ sí Àbújá nígbà tí mo bá tán ni mo sí sí ọ̀gùn nílé wa èmi nìkan náà dẹ̀ ni mo sí kò lè sí ìdàgbàyé kankan tó mọ̀ pa ẹ́ pa ọkọ mi náà kọ́kọ́ ń pa um, Officer! Sherry, madam, um, mi kàn fẹ́ kó yẹ yín bẹ̀rù ju pé ọ̀rọ̀ yóò rò fún un. Ṣé ní since tó fi wà nílùú yìí tẹ́ṣẹ̀ bá dẹ̀ ti wà ká fòfin mọ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kan ò lè lọ láì jìyà kò dìgbà tẹ́ bá wá bá mi sọ pé kíyà má jẹ yín ọ̀sán fún yàrá àwọn agbọ̀n ò gbà pé kíyà jẹ yín kí la wá jókòó sílé fún kí la ń ṣe ẹ wo màdà gbogbo papers ta ní láti ṣe gbogbo documentations láti ṣe and by Monday gbogbo wa ń padà ní court personally personally máa dé court mo ti sọ fún ipo pé òní kọ́kọ́ ló máa lọ tún ẹ fọkàn balẹ̀ ìyá mi jẹ́ gbé. ẹ ṣe mo dúpẹ́ sọ ẹ ṣe àjọ torí ọlọ́run gbogbo agbára tó bá wà ní àwọn òyìnbó gẹ́gẹ́ bá mi ta èmi sọ fún wọn dáṣẹ ilé àtúntò àtúntò yẹn fọmọbìnrin because mi ò mọ nǹkan tí mo rà nígbà mi ò mọ nǹkan tí mo ṣe gbogbo ọmọ mi tó kàn pamọ́ mi lójú. ìyá yẹn ò dẹ̀ ní jẹ́ nígbè. láì bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nílẹ̀ ẹ̀kọ́ bá dúpẹ́ tí faramadi tẹ ìyọ ẹ̀mí tó yọ tèmi kú i mean o ò gẹ́ẹ̀tì orí ló ṣe fún mi o gbé mi bá fojú sí ẹ̀rù bà mí gan ẹ̀rù bà mí gan. in fact ọ̀rọ̀ tó pọ̀ jọ torí i actually thought she was going to mention your name yes. murder case murder case hmm. ọlọ́run tẹ̀ bá mi kó sínú tó yọ ẹ̀mí kó mẹ́ẹ̀ o tó obìnrin mà burú o obìnrin mà lágbára o inú jìn lóòótọ́ faramade àdẹjọ ń sùn àjọ ń jí. Hmm. èmi náà ti kọ́gbọ́n lára ẹ̀. gbogbo ẹ tó bá bọ́dà láti nísìn ni màá ṣàlàyé fún it's my story i have to tell it out. ẹ ti lọ there is no problem in this ó ti tán nígbà nígbà tó lọ́n tẹ̀sí gbéga mi kí ló tún kù tí mo thank you very much mo appreciate mo ṣe mi ó lè refuse láti jẹ ọmọ mi kọ. wọ́n kọ́ sókè máa jì máa rí kí n sọ. yẹ wo rárá o actually wa máa wò I have found love. <laughs> Uh -huh. But um, she's a tall. Eh? that is, ìyẹn too strange. Tout. Ẹ̀sùn wọ́n ṣe pé bó ṣe ń ròyìn náà ó kàwé but uh, àwọn tó máa ń gbowó lẹ̀ mo fi pọ́n kọ́lé gbowó lọ́wọ́ wọn things like that àbọ̀ tó bá rí o mọ́ o. ah yes. <laughs> but, <laughs> ẹ̀yìn rẹ̀ tá ọ̀dún náà ṣì ní bọ̀ you see nǹkan tó ṣe pàtàkì ni pé tó bá ti lọ́ọ̀bẹ̀ i mean ṣáà ti fi tèmi kọ́gbọ́n ah, ìyẹn ló ṣe pàtàkì jùlọ honestly sori kíní kan máa ń ṣẹlẹ̀ sori ọ̀rọ̀ ìfẹ́ kò yé ọ̀pọ̀lọpọ̀ i mean love is a relative term you know what is love to you might not be love to me sure yeah. So the fellowship at Akibadino. That's good. So um, this should be a toast to our newfound uh, loves. Oh yeah. <laughs> All right. We don't have to go 360 degrees. Now it's time we go the 180. You don't have to climb the highest mountains. For all you're looking for is within you. Open the eyes of your mind, your ears and mouth as I sing my song. Open the eyes of your mind, your ears and mouth as you hear my words. Oh, ba da da ba ba da day, ba da da ba ba da day. I'll be waiting. I'll be home. Oh, Bye. <laughs> táyé lolú ọkọ mi èjìrè ara àṣokùn ẹdùn gbórí igi rétérété ọkàn bá bí èjì ló wọlé tọ̀ mí hmm. orí ẹ̀ la ṣe wà ń bí yìí o ìrìn àjò ayé ẹ̀ ó yọ ọlọ́run ọba ó yọ ìyẹ́wọ̀ náà àwa ni òye àti pé gbogbo bó ṣe rìn láyé a ti yáàfin ẹ̀ níbi fún ọlọ́run àwa tún ẹ̀ sí báyìí ni o ó fẹ́ kó máa sùn láyà olúwẹ̀ẹ́ gbogbo tó bá ń jẹ lọ́rùn rẹ kan bá wọn jẹ má jọkùn má dẹ̀ jẹ kòló ọkọ mi mo nífẹ̀ẹ́ tọkàntọkàn ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ jù mí lọ. Ayé lọ́dún. my companion. bá dọ̀rùn kò ṣọ̀run rẹ̀ ọ́ má jókòó má jẹ́ kó lọ mo tí wọ́n bá ń jẹ lọ́rùn ni kó bá wọn jẹ má dẹ̀ gbàgbé mi nù I love you God love you more nítorí rẹ̀ mo ṣe lọ́lá nítorí rẹ̀ mo ṣe ń ṣoge nítorí rẹ̀ mo ṣe ra mọ́tò. sára nítorí rẹ̀ mo jí lówùúrọ̀ mo ayé mi lóde yéé.